You understand by now that I can read you like a book. So what's bothering you? Okay. Ìkọ́nà àwọn machineries mi ló ń fún mi ní problem. Who can lọ fall in love Nisha? So, what's bad nínú kí a young girl kò fall in love? of course ó bad fún business mi ṣé òmò iye tọmọ yẹn ń pa fún mi ni inú gbogbo àwọn ọmọ mi pátápátá ó máa ń pa wíwálé ajé wà lára ẹ̀ all of a sudden ó wá lọ fall in love pẹ̀lú bọ̀bọ̀ kan gbogbo ibi tó bá yẹ kó lọ kò ní lọ máa fún mi lóríṣiríṣi excuses of course ó bad fún business mi náà. so that's all that is bothering you right. is it no more than enough tí ẹ kọ́kọ́ rò pé wọ́n fẹ́ sọ mí kó broke. ìyẹn no no no no ìwọ ló fẹ́ ká mú gbọ́n bẹ́ẹ̀. both. all right then um, for that girl ìyẹn ni káwọn boys me. Mm wọ́n lọ gbé wá fún mi so you can be rest assured pé òun àti bọ́yọ̀ ò ní ríra wọn mọ́ hmm, ever. Mm-hmm. I can do anything for my baby now. Oh, So concerning the legacy, eh? Are you still broke? Of course I am. <laughs> Women, obìnrin àtowó. Mm owó ṣáà kí n tó obìnrin ṣáà. ṣé kò kí n ṣòro owó ni mo wá bẹ sọ mí báyìí. <laughs> Um, like how much ló lè post mine sí fèsì that you laugh heartily like how much. for now. Hmm. Let's say like um, 5M will do. done. Done? Yes. Oh, aren't you a charmer? Ah. save you from that stupid, idiotic, broke ass. But yẹ. Jọ, níbo ni wọ́n ti rí don't fall in love with. Níbo? Maybe you will be the first one. Ladu, did I train you? Did I train you? I don't think so. because tó bá jẹ́ pé mi ni mo train ẹ ò ní máa ṣe nonsense tó ń bá mi ṣe yẹn bọ́ hmm. ó mà bá lẹ́yìn gbà sí lẹ́rọ o mi ò fẹ́ bínú mi ò dẹ̀ ní bínú idiot. you know. You answer my question whenever tí mo bá ti bi elere. Do you know me? No. Okay. Orúkọ mi ni Perry. Perry! Don Perry. Àwọn tó súnmọ́ mi tí wọ́n mọ̀ mí dáadáa wọ́n máa ń pè mí ní Don Perry. Hmm. àwọn èèyàn tí ọmọ mi tí mo máa ń ṣẹ́rù bá tó máa ń wọ́ mi látòkèrè wọ́n máa ń pè mí ní ikú. Hmm. orúkọ méjèèjì tí mo dára fún ẹ kí ni mo pè é. Stop! Lord Marion, he cool. Yes. How old are you? 28. 28. Shema might die, 29, go 28. No, no, no, no, sir. Okay. These are my times. ọmọkùnrin idiot tó ń tẹ̀lé ẹ́ frolicking with mo fẹ́ ever rí wa àti ẹ̀ papọ̀ mọ́. Peter Christ! Ó ṣe kí ni? Olóyún. Ìyẹn ó ṣe big deal. Ṣé ìyẹn wá ń bẹ̀ lẹ́rù ni? tó bá ti ṣe tán wọn mú ẹ lọ wọn lọ yọ dànù gbà mélòó lọ fi ń yọyún. one time flushing. you do. okay like i was saying before àti after tó bá ti yọyún inú ẹ tán má yẹ kí n ríwọ àti bọ yẹn mọ́ tí mo bá gbọ́ pípọ́n rí yẹn pọ̀ hmm. that boy he dies I'll kill him then mi tí mo nǹkan tá a máa ṣe fún ọ ṣùgbọ́n kó lè mọ̀ pé ọ̀rọ̀ mi kì í ṣe ṣeréṣeré àwọn boys máa mú ẹ lọ́rùn sí wọ́n fa ilé àwọn butchers wà lọ́wọ́ àfàlàsí ẹlẹ́jọ́ wọn criss cross ẹ̀. <laughs> Um, sweetheart ó ṣe má jẹ́ kán fàlàsí lójú ṣó mọ̀ pé ojú ló ń tà ojú yẹn ló fi ń pawó fèmí tó bá ti wá kọ làbí kọ̀wé ǹsìn kò ní wúlò dáadáa fún mi mọ́ bóyá kan bóyá kan kọ síbòmí àbí tó máa gùn díẹ̀ àbí somewhere Hey, turn around. Turn around! rẹ ṣì wà ń bẹ babe bẹ́ẹ̀ akọ́ tó gún díẹ̀ kémi kọ́kọ́ gún ilé iná. àṣàṣì ràn bèbí ọmọ dùbúlẹ̀ jà kàṣà gbà o. gbàtàn bí ẹkú. nǹkan ń ṣe ẹ ni. ó ṣe é ṣé lè ló máa gún. ojú owó ìṣe. Hey. Hey. àwọn nǹkan tí mo sọ fún ẹ ṣé o ti gbọ́ ó dé gbà ṣé ojú mi tó wọ yìí rí i pé yàtọ̀ sí àpò ojú mi tó dúdú rí i pé òkú funfun ṣé ojú mi tó wọ yìí ojú mi yẹn rẹ́rìn wáyé torí mo lọ́ọ̀bù ìyá ẹ̀ tó jókòó yìí ó dẹ́ nìkan máa ṣe nǹkan kan fún ẹ lẹ́nu for that I'm letting you go tó bá tún máa padà rojú mi lẹ́lẹ́kejì ojú mi ṣòro bó ṣe wà over height ẹ̀jẹ̀ máa jáde mẹ́ and I'll kill you tí ká ẹ̀ wẹ̀. sílẹ̀ àṣà sí ọ̀rọ̀ bèbí ọmọdé wúlẹ̀ yà. Oh, oh. mo ló ti ròyìn mo ló ti ròyìn. ẹ my baby wo bá mi sọ̀rọ̀. mi ò jẹ́ mi jẹ́. kí ni dámilọ́lá kí ló jẹ́ ah. what did you eat talk to me. baby talk to ah. me. what did you eat. àti ṣìkẹ́ mi ló fún mi lọ́gbọ̀n. looking so nice in her skin ah her body so fresh I can't live. her she got the bad side like a trailer one more time I got dollar for you kò ní dọ̀la olóṣó olóṣó olóṣó olóṣó olóṣó olóṣó olóṣó olóṣó olóṣó olóṣó olóṣó olóṣó a. fìbàdíyẹ pawó ó yá fìbàdíyẹ jáwó fìbàdíyẹ sọ̀rọ̀ gan-an ó sọ̀rọ̀ gan-an wọ́n fi ilẹ̀ gan-an wọ́n fi ilẹ̀ gan-an fìbàdíyẹ kìlú gan ojú mi gan wọ́n gbádùn ẹ̀ Eh! Raymond. Raymond. Raymond. Raymond. Raymond. Oh, my stepfather. Raymond. Raymond. Raymond. Ah. Hey, eh, okay. Okay. Oh, mommy. Hey, eh, my baby. sorry for going to his house. Ah. <laughs> fifty. Wọ́n bá di yẹ tó ń bá ṣàjọrẹ́. Mo mọ̀ pé to tó pa yàwó nìyẹn. Oró bá di yẹ tó ń bá ṣàṣọrẹ́. Mo mọ̀ wípé ikú tó pa yàwó nìyẹn. Tuesday. Tuesday. Tuesday. Wọ́n bá di yẹ́ tó ń bá ṣàjọ rẹ̀. tó pa yahoo yẹn. does not matter now. You are all that matters for me. Nothing, I mean nothing on this earth matters to me as much as you do. Please, baby. Ah, Dende! Dende! Ah! Ay, ay, ay, me, me ba? Damilola, Damilola, Dende! Dende! Dende, ọkọ mi, ọkọ mi. Damilola, Damilola, ah, ah, Damilola. But you know you can't do this to me. Dami, you know you can't do this to me. You know you are all that I have. Okay, okay, I've been so wrong. I've been wrong. I tell you, don't come here anytime without me telling you. I, I, I yelled at you, you know. Okay, I'm sorry. I will not do that again. This is your house. Come in anytime you like. Do anything you want. Just, you know you're my best. Dami. You know I love you. You know what? Let's talk. Let's just talk to me. Talk to mommy. Daminola. Daminola. You want to talk to mommy? You're not saying anything. You're not saying anything. You're not saying anything. Why? Why? Dami. Daminola. Daminola. Dami. Dami promise to take you for summer. I promise. I, I've promised you a whole lot of things. Call me. I'm ready to do them. Welcome, guys. All right, thank you. Welcome to my home, Mulabo. Mm, um, Ola, baby, I just did it by Rina. Nah, nah, nah. No. Ah, oh, yeah, yes, yes, yes, yes. Please, make yourself comfortable. Wabi. Wabi, <laughs> this is nice. Thank you. Um, kí lẹ máa fẹ́ kí n offer yín. Um, whatever you give to us because o possible kò it ní taste wa ni. Raymond hmm? èmi kì má ní taste wọ please what are you feeling like. I want, I want water. Eh? Water now. <laughs> <laughs> okay guys I'll be back. so Ray èlò ni bọ̀bọ̀ sọ pé ó máa yọ ní owó yẹn náà. ah yeah ó lóun máa gba <clears throat> four fifty k four fifty k. inú èlò bàtàyà o. ẹ fún two fifty k jàre ah, four fifty nù. àdé kò lè bá two fifty náà. two fifty kéré náà kí ló ń sọ lẹ́nu two fifty. why not. Ah ah. Look who we have here. My baby girl. How are you? Ah, very well. Glad to have you. Very well. Very well mọ́mí náà ṣe wọlé ni. Oh, that is quite on the low side ọmọ tuntun yìí ti jáde gan-an iwájú àtẹ̀yìn yẹn solid. ẹ complete lẹ́wọ̀n yẹn complete dáadáa iwájú àtẹ̀yìn yẹn tọ́lid àwọn yẹn complete lẹ́nu tiẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ méjì ògbọ́n ẹ̀sùn ẹ̀kọ́ rẹ̀ kan náà bí ẹja abẹ́ja bolo ọmọ tó tó ẹgbẹ́ ọmọ yẹn ọmọ sixteen years ẹ̀ méjì ṣe kò lábẹ́lẹ̀ ló complete yẹn ọmọ yẹn kéré ọmọ yẹn ò tí ì mọ ọkọ̀ kẹjọ́ kó ní yín pé ẹ wo ẹ wo bí ìbá ṣe bí tí mo ti máa tí mo ti máa tẹ̀ ẹ jẹ́ kó yín pé wo kẹṣù ṣe yín síwájú ọmọ tẹ́ tó bí lọ́wọ́ lẹ́sọ̀ ọmọ yẹn complete ọmọ yẹn set ẹ ṣe kíni kíni kíni. dúró fojú ojú ẹ̀ mú jíjù búra pé wọn ti máa ṣe ọmọ ìgbò ọmọ kékeré lọmọ ìkò mọ anything ẹ bá mi bójú kò lára ìkè yóò ṣòṣì. Ah. ọmọ ah. tó níwájú tó tún lẹ́yìn. wà á gbọ́njọ́ kan tiẹ̀ ọmọ tó níwájú ó tó lẹ́yìn wà á gbọ́ tó fẹ́ bá sọ̀rọ̀ yìí wà á gbọ́njọ́ kan. takẹ́lì wọ mi lọ́wọ́ oníkà fọmọ ilé kí ló ṣẹlẹ̀ gan. kí mò miss. ẹ̀hẹ́ ṣé wàá ó bẹ́ẹ̀ yẹn. yeah babe ṣé o rí drink náà gbé wá ní látẹ̀kan. mo bọ mo bọ bàtà. bàtà. Raymond, baby. Yeah, <clears throat> what's up? Yeah, baby. Um, oh, I'm done. Let's go. Ah. Let me know Damilola ṣé mi ò ti sọ fún ẹ pé kó yé máa sùn sórí ní orí sófà mi báyìí ni. kó tilẹ̀kùn i'm going out okay darling let's go. tilẹ̀kùn mi o. i'll be good. Raymond so ìgbà wo ló tún wà dà to us. Ah. Eh. Ó dàbẹ̀. Okay o. Oúnjẹ tèmi ò ṣáà gbọ́dọ̀ waste. Okay, I love you too. All right, later. Mommy. are you doing here? I'm home. Oh, Like I don't know. Haven't I told you not to come to this house without calling me? But mom, I tried calling you, but it was not connecting. Then you should have waited. Then Lola, I've told you severally not to come to this house without my consent, haven't I? Now listen to me, Damilola. Don't you ever, I mean ever in your life, come to this house without me telling you to come. Did you hear me? Yes. Get out. Bọ́lá, get out! Owó Nonsense. Bó shuri rí, Kilo wa orí mi. Kí ló wá ṣe ń Nonsense. Wo ò lè pa èmi o, kò tiẹ̀ possible má tiẹ̀ rò ó, kò lè ọkọ mi bọ̀ o ṣìkàṣìkà máa rántí ẹ sọ mí padà bọ̀. Ah, sixteen àbọ̀ mi bọ̀ o. àgbà tó bá ro fọ́ọ̀kà o ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ o àgbà tó bá ro fọ́ọ̀kà o ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ o ṣíkàṣíkà ìgbà tó bá fi wí ká o ṣíkàṣíkà òun ló máa fi gbá o ìwọ ṣíkàṣíkà ìgbà tó bá fi wí ká o ṣíkàṣíkà òun ló máa fi gbá o dédé lọ sí grocery store sọ pé mo ní pé kán kó àwọn ẹrù mi tí mo order kán kó fún ẹ kó máa kó bọ̀ ńlé fún mi. grocery grocery kí ló ń pè bẹ́ẹ̀ o. ṣé o stupid ni ṣé ó yẹ dàrú ni ọdún tó yìí ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá dẹ̀ bá mi dúró síbẹ̀ tó bá fi dé kó bá mi kọ́ lọ́jọ́ ọ̀dẹ̀ idiot mo pè látàárọ̀ ó gbé wèrè sétí stupid boy. lọ àkọ mi bọ̀ o ṣìkàṣìkà máa rántí ẹ sọ mi padà bọ̀. ah sixteen àbọ̀ mi bọ̀ o. àgbà tó bá ro fọ́ọ̀kà o. ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ o. àgbà tó bá ro fọ́ọ̀kà o. ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ o. ìgbà tó bá fi wí kà o. òun ló máa fi gbá o. ìgbà tó bá fi wí kà o. òun ló máa fi gbá o. you Thank you. máa kú ọmọ kí tó bá ti kú mo ò ní rí ẹ mọ́ tí mi bá rí ẹ mọ́ kí ni mo fẹ́ rí mi ò lọ́mọ mi mi ò ní wò mọ́ ó ti bàjẹ́ láti kékeré mi ò lọ́kọ bó báwo lè ṣe máa wá kú. fi rí ẹ mo fẹ́ kí mi ò kí ń jẹ́ kó bá Raymond sọ̀rọ̀ Thank mm. you. kí ló ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ìwé mọ́tò yẹn ò pé ni. we are still on it sir. all right all right all right. ṣẹlẹ̀ nínú mọ́tò yẹn ó yà wọlé sínú mọ́tò kẹta ẹ̀yìn ẹ̀dúró mẹ́yẹ o ẹ make pé mọ́tò yẹn ò lọ o. yes sir. ní sórí rẹ ah! ìrìn àjì lọ sí rẹ́mọ̀ ti rẹ́pù ọ̀fọ̀ mi dámi dámi lọ́la ó lè ro tèmi dámi ah! ṣọ̀tọ̀ ṣọ̀tọ̀ ọdẹ tutù tí mo kìlọ̀ fún ẹgbẹ́ kan ṣọ́ni bá rìn láti kékeré. kò ṣe ní bari orí mi báyìí ah, wà náà owó tó kó sí. Eh! ọ̀gá madam yẹn good òkú ọmọ ni o madam. You are under arrest. Yes. Ọlọ́pàá, ẹ má tún arrest kú ọmọ ẹ ní. Mọ́mí, ìwọ sílẹ̀. Ẹ má tún arrest. Ẹ wọ láti jẹ́ kó ṣiṣẹ́ ẹ̀, iṣẹ́ tiwa làwa ń ṣe, ẹ má wọrí, ṣe ti gbọ́. Ọlọ́pàá, ẹ ti lẹ ẹ ti pa ọmọ. Madam. Ẹ ti pa mí lọ́mọ. Ọ̀gá. Òkú méjì. Madam. Òkú méjì, ẹ ti pa. Ọlọ́pàá, Madam. Ọ̀gá. Yẹ́ẹ̀. Madam. Thank you. kọ́ mi bọ̀ o ṣìkàṣìkà máa rántí ẹ̀san mi padà bọ̀. Ah, sixteen àbọ̀ mi bọ̀. adájọ́ ayé ọlọ́run nìkan ládájọ́ àṣekòso ń ta ṣe tó gbé àṣàṣepamọ́ ni èkújọ́ ah, ah, sí wa ṣẹ́. bá ro fọ́ọ̀kà o ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ o àgbà tó bá ro fọ́ọ̀kà o ọmọ rẹ̀ á jẹ níbẹ̀ o ìgbà tó bá fi wíńkà o òun ló máa fi gbá o ìgbà tó bá fi wíńkà o òun ló máa fi gbá o. adájọ́ ayé ilé ò bá ṣe pẹ̀lẹ́ adájọ́ ayé ò bá rọra kó tó dájọ́ ìdájọ́ àgbà ń bẹ lókè òhò láti ṣèdájọ́ bó wá.